الحمد لله ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه الاعتقاد لإمام أبي محمد موافق الدين أبو عبد الله بن أحمد بن محمد بن قدامة المقدسي قال رحمه الله تعالى ليس كمثله شيء وهو السميع البصير له الأسماء الحسنى والصفات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى أحاط بكل شيء علما وقار كل مخلوق عزة وحكمة ووسع كل شيء رحمة وعلما عزة وحكمة وحكما عزة وحكما ووسع كل شيء رحمة وعلما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما موصوف بما وصف به نفسه في كتابه العظيم وعلى لسان نبيه الكريم صلى الله عليه وسلم وكل ما جاء في القرآن أو صح عن عن المصطفى صلى الله عليه وسلم بصفات الرحمن وجب وجب الإيمان به وتلقيه بالتسليم وتلقيه بالتسليم والقبول وترك تعرض له برد وتأويل وتشبيه والتمثيل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحابته والتابعين له بإحسان إلى يوم الدين الإمام رحمه الله تعالى gẹ́gẹ́ bí àlàyé tí في ọ̀rọ̀ tó síwájú wọn lórí له ti won se fun wa nibi لمعة to siwaju won lori ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa wípé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir gbogbo nǹkan tí ó yàtọ̀ sọ́lọ̀ láàrin ẹ̀dá gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí ọlọ́run náà lè dá ó lè jẹ́ jìnnì ó ìsìn ó lè jẹ́ nǹkan lọ́rọ̀ gidi tí ìsẹ̀mí wọn ò hàn sí wa ìsẹ̀mí wọn kò hàn sí wa ṣùgbọ́n wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ tọ́lọ́ ìsẹ̀mí wọn ò hàn sí wa ṣùgbọ́n wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ Ọlọ́run kò sí gbogbo tọ́lọ̀ ń dáláyé tí ó fẹ̀mí sí la ìwà jẹ́ àwọn nǹkan kan bẹ tó ṣe wípé kò hàn sí wa pé wọ́n sẹ̀mí torí pé n ò ní ẹ̀mí là lójú tiwa gbogbo nǹkan wọ̀nyí kò sí ní tó dà gẹ́gẹ́ bí ọlọ́run ọlọ́yìísọ kẹ̀mí fún yìí ṣe anikaf lọ́dọ̀ àwọn àfáà elédè lárúbáwá wọ́n máa ń lò fún àdájọ́ tẹ̀síwìrì irinṣẹ́ tàbí fi ọ̀rọ̀ wéra wọn tàbí fi ọ̀rọ̀ jọra wọn. so àtẹ̀síbí wọ̀tìmùfẹ́ èyí tí àwọn tí wọ́n ṣubú lágbára sifat tí wọ́n kó sí Allah subhanahu wa ta'ala ó ti há kó fún wa ó ti há kó fún wa àtàṣbíhù yàtọ̀ sí àtẹ̀mfẹ̀ àtàṣbíhù ní nǹkan tó jọra wọn. àtàṣbíhù òun nǹkan tó jọra wọn àrílùú yìí àrí mi àwa rí àwọn nǹkan tó jẹ́ similarities lára kínní sí kejì á lò jọra wọn òun nílẹ̀ níbi ìfi nǹkan jọra wọn yìí wípé a fi nǹkan wéra wọn lọ. àtọ̀nsílò nìyẹn irú kínní náà tí yẹn ló fẹ́ jẹ àfiwéra wọn nìyẹn a lè má pàápàá bí wọ́n ti rí i síra wọn ṣùgbọ́n àwọn fi wọn wé ara wọn bóyá wọn jọra wọn àtẹ̀síwò ló gan ni wípé a ti rí àwọn nǹkan tó fi jọra wọn lára ara wọn àti kíní àti kejì kò sí èyí tó wáyé láàrin ọlọ́run àti ìdádúdá lam yaqa bayna al-khaliqi wal-makhluq tashbihun aw tamthil rí bí tí a fi ń ilẹ̀ fúnra wa wípé ẹni tí ó ṣàgbáhà ọlọ́run pẹ̀lú ẹ̀dá kan tí ó sì lára ìṣe àbí yóò láìkìn ẹ̀dá kan pẹ̀lú ọlọ́run yíyà sí bó ti rí ọlọ́run ọba rí bó ti wá mọ bó lọ́lọ́run ti rí ó wá rí ẹ̀dá náà ẹ̀dá tọ́lọ́ ń dá ó wá rí nǹkan mi lára ẹ̀dá fi ọlọ́run àti ìta jọra kò rí ọlọ́run ọba rí àmọ́ ó rí àwọn akẹ́kọ̀ọ́ kan tọ́lọ̀ ń ṣe táwọn náà yọ fojú rí ó wá ló tẹ̀ dá kan náà tó jọ tọ́lọ́run tó jọ irú tọ́lọ́run ṣe wọ́n ní màá fi ọlọ́run fẹ́ fi wé ẹ̀dá yẹn àbí kó fi ẹ̀dá yẹn wé tọ́lọ́run. tọ́pọ̀ àrùn àtẹnfẹ́lẹ̀ yìí ẹlẹ́mi lè sọ wípé síbi ọlọ́run ọba ṣe àwọn kankan kí ẹ pé àwọn ẹ̀dá yẹn náà ṣe gbé mọ̀lùsálfò ọlọ́run rọ̀jù láti fi súnmọ́ àwọn kan wá ní àwọn develop agriculturally torí pé àwọn lè kírètì àyè kan táwọn fertilize rẹ̀ àwọn nẹ́ẹ̀tì òkè ẹ̀ wọ́n sì mú sí irrigation kò ní jójú sọ́nà ló máa rọ̀ sí irúgbìn tí òtútù ń lọ òbí sọ́nà bá mú jáde náà ni wọ́n sì máa mú jáde pé táwọn náà ṣe bí irú tọ́lọ́ kò yí wọn báyìí ẹ̀mọ̀ sílù ní fẹ́ máa ṣe wọn fẹ́ máa fi iṣẹ́ ọwọ́ ọlọ́run wọ́n fẹ́ fi wí tẹ̀dá wọ́n fẹ́ fi tẹ̀dá àfiwò tọ́lọ́ àwa ní ọ̀rọ̀ yẹn kàlámù báàkì lòójú rẹ̀ kẹfẹ́ rọ̀ ọ̀rọ̀ burúkú ní ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn àlàyé tó pọ̀ àkọ́kọ́ omi tí wọ́n ń lò fáwọn ni da omi yẹn àwọn náà lọ da ẹ̀dá kan tí omi tí ó wà jòrò mi tọ́lọ́hún nígbà ẹ̀rọ afọlọ́hún àti wọn fi wúra wa. ìlókùnmọ̀ tó bá ṣe pé omi tọ́lọ́hún náà ni wọ́n fi ń sin irrigation system yẹn iṣẹ́ àwọn àtọ̀wọ̀n ọlọ́run kò jọra wọn. wọ́n ò ní gbìyànjú kán omi àwa omi yìí ò sì sì bó ṣe ṣe pé irú omi tọ́lọ́ náà ò sí kìtì ọlọ́run dá ni àwọn eléyìí náà wọ́n wá lọ dá omi títí wọn. lábalábẹ̀rẹ̀ wọn kọ́ fìdí jálẹ̀ kò jọ tọ́lọ́run. fẹ́ẹ̀mì yẹn àwọn àgbẹ̀ tí wọ́n múnádóko wọ́n sì fi ń yéèyàn wípé ní fánù kò sí irrigation system tẹ́ fẹ́ ṣe láyé tó fẹ́ dàbí natural water tí ń gbọ́dọ̀ bí sọ́nà. وأنزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد àwọn ọlọ́run la sọ kalẹ̀ nínú sàmà láti sánà máa alùbárọ̀ka omi àlùbáríkà ẹgbẹ́ sí pé gbogbo omi kí ń lálùbáríkà èyí tí ń bọ́ láti bí sánà kalẹ̀ yẹn omi àlùbáríkà ni tí èyí tí ò bọ́ láti bí sánà òbí ní àlùbáríkà ti jẹ́ omi sọ nínú ilẹ̀ kò ní àlùbáríkà lè ti mọ́ láti bí sánà so gbogbo educational system tó bá lẹ́ẹ̀ ṣe kò lè ní quantity of blessings àṣẹ tí ń bọ́ níbi sọ́mọ̀ ó sì ní. tó bá rí bẹ́ẹ̀ kò sí àfijọ́ láàrin iṣẹ́ tó náà bá ń ṣe àti iṣẹ́ tí ẹ̀dá tó náà bá dá ń ṣe. lọ́ọ́ fi sọ wípé lẹ́yìn ṣẹ̀ka nífìlì yìí ṣe níbi wípé à ń kọ̀m̀pìẹ̀ nǹkan síra wọn à ń láìkẹ́ nǹkan síra wọn kò sí nǹkan tó lọ́n dá tó jọ ọlọ́run kò sí nǹkan tó lọ́n dá tó wá fi irú ara rẹ̀ sí nǹkan yẹn la bí tẹ́ ẹ bá ti ń wúyọ ọlọ́run kí ẹ bá fẹ́ rí mi ẹ wu ara ẹ̀dá báyìí ẹ bá rù mí lára rẹ̀. pàápàá gbogbo tó bá wù kí Allah subhanahu wa ta'ala ó ṣe sára gbogbo àwa ẹ̀dá tó dá táwọn kan bá wà ní ridiculous ó jẹ́ nǹkan yára ó kàn ń tọ́ka gbàgbára ọlọ́run ọba tuntun ni kò tọ́ka pé irú ọlọ́run ní ibẹ̀ lára ẹni yẹn àbí ibẹ̀ lára nǹkan yẹn débi tẹ́ni yóò fi wá gba ìròyìn kápẹ́ ní ọlọ́run. له الأسماء الحسنى وهو السميع البصير حدث العيار تقوم lórí ayẹyẹ ní àná. له الأسماء الحسنى ọlọ́run bá ló ní àwọn ọkọ̀ tó fi ń dá jù ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala ló ń sọ ọ̀rọ̀ tó lọ́rọ̀ yẹn قل له ما بين أيدينا وما خلفنا فاعبده فاعبده له ما بين أيدينا وما خلفنا وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطب لعبادته هل تعلم له سميا gbogbo títí ń ṣẹlẹ̀ sáájú ká tó délé ayé àyè tí ń ṣẹlẹ̀ lójú ayé wa ọlọ́run bá lónìí kápá rẹ̀ lọ́dọ̀ ọmọ akẹ́nà ọ̀rọ̀ padà sí ya ọlọ́run bá rẹ̀ rè kì í sọ́bọ̀ olùgbàgbéra ìgbàgbé ló ṣe ní tí mo fi dá nǹkan báyìí ló ṣe dáa. رب السماوات والأرض وما بينهما ọba yìí lọ́ba ma dá sánmà àti ilẹ̀ àti gbogbo ìlà tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀. fa'buduhu máa sin olúwa náà fastabir li ibadatihi wá you were patient enough ẹni tí ó rí orí ọlọ́run kì í ṣẹni tí ń kánjú ẹni tí ó lè ní sùúrù tí ó lè ní faradà tí ó lè ní àwọn mọ́ra tí ó lè náà pé kíní ìmú sáfẹ́ ní láàrin ìṣẹ́jú àkà ilé ẹni ẹni ó rí orí tọ̀dọ̀ ọlọ́run àti ìfẹ́ tọ̀dọ̀ rẹ̀ ṣé níbi ìbáàdà kan tọ́lọ̀ ó gbà lọ́wọ́ wa fàṣọ́bílẹ̀ ìbàdàjì láàmúmára láti jọ́sìn fún lọ́wọ́. هل تعلم له jẹ́ oríru ọlọ́run tí ń bọ́ náà jókọ àsẹ̀mí lè ṣe ní ìdílé ìbò orúkọ tó ń jẹ tẹ́lẹ̀mí náà tó ń jẹ alìkà alámùláhù sẹ̀mí ìyá jẹ́wọ́ ànábì tí ẹ̀rẹ́ ń tó ní bọ́lọ̀run bá jókọ kò ní bọ́lọ̀run tó ń jẹ àsẹ̀mí yóò ẹ̀yìn tẹ́jọ ń jókọ fún papọ̀ tí kọ́ọ́lì tí o tẹ́jọ ń jẹ papọ̀ náà ti jẹ bákan hal ta'lamu lahu samiyya ṣùgbọ́n gbogbo ẹ̀dá tọ́lọ́ ń dábàá ń jẹ́ orúkọ wọ́n ń jẹ lóun bí wọn bọ́lá ń ṣe dá wọn ọkọ̀ tọ́mọ ẹ̀dá ìyẹn ń jẹ́ bó ti wò ó dáa tó kò sí fi wí dídá ọkọ̀ tọ́lọ́ ìfọ̀hún kò lè gbẹ tọ́lọ́rùn. الله سبحانه وتعالى قل وعلم آدم الأسماء كلها بقوكم كسين بلاي كلهم ما في مارة ما نبي آدم عليه الصلاة والسلام بقوكم كسين بلاي كلهم ما في مارة ما نبي آدم ها أنا فاهم لورو دوريه ṣé gbogbo nǹkan tí ń bẹ láyé lásìkò tó lọ́wọ́ ọba dáa ni ọlọ́run fi ìmọ̀ rẹ̀ ó fi mọ̀ ókọ àwọn nǹkan mọ́ àdúgbò kíkún sẹ̀yìn náà nígbà tí ò bá ní sí láyé mọ́ ju lásìkò wa yìí gbogbo nǹkan yẹn ló mọ̀. al-aqrab ila as-sawab èyí tó súnmọ́ òótọ́ lọ́rọ̀ ni pé àwọn nǹkan tí ń bẹ lásìkò ìgbà tó ń sẹ́mi tí ń jẹ́ okọ̀ báyìí okọ̀ báyìí kò sí kan náà tọ́lọ̀ bọ̀ fún àwọn ènìyàn. dúpẹ́ lórí àwọn nǹkan yẹn náà ọlọ́run bá ti tẹ́sítì fún wọn àtàwọn màláíkà so kò ní í ṣe pẹ̀lú àwọn nǹkan ní ìtọ́nà wá dá tí ń bẹ lẹ́yìn ìgbà tó wò sí ní ilé ayé mìíràn tí wọ́n ká ilé lóko torí kò sí tọ́lọ̀ ńlá láìpẹ́ olóko tí ń jẹ́ nínú rububiyya Allah subhanahu wa ta'ala wá ní wípé ó kọjú ó máa jẹ́ ní èdè ẹnìkan fún máa yàtọ̀ síra wọn ṣùgbọ́n nígbà tí wọ́n bá dá orúkọ tí ń jẹ́ ẹ bá dájọ papọ̀ ó lè tọ́gọ́rùn-ún lè tọ́gọ̀ méjì lè tó one thousand ẹ padà wá rí i pé ìkànnì ọ̀kan náà ni ń gbé ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ ọ̀tọ̀ náà tọ́nà wá ń jẹ́rìí ó dájú gbogbo ní fífi ń gbé ọkọ̀ yòókù rẹ̀ láyé làákàyè sí ọ̀rọ̀ gbọ̀rọ̀ yẹn wọlé torípẹ́ tó gún gbogbo ìlédè kọ̀ọ̀kan ní làákàyè tí wọ́n fi sọ nǹkan yẹn lórúkọ ó kọjá gbọdọ̀ dájú àwọn kan yẹn lórúkọ نقول الأسماء والحسنى الحسنى صيغة المؤنث اسم تفضيل أحسن أفعل فولا حسنى yẹni pé tẹ ẹ bá tẹlẹ ẹ fẹ máa fi dídá okọ náà ọba wé àwọn ẹ̀dá tó dá lóko táwọn náà ń jókòó dídá okọ Ọlọ́run ọba lókè lára ló wà ó lọ lájú gbogbo àwọn okó kù lọ ìlànà ìdáhùn orúkọ tí gbogbo nǹkan tó kù ń jẹ́ láyé náà ẹ̀dá bá ti súnmọ́ orúkọ náà ọba tí náà wọ́n ti ní ọlá síwájú ọlọ́run. orúkọ náà ti pọ̀ tó tí ò lóǹkà tí gbogbo rẹ̀ sì dáa jù lóko bí orúkọ tí ẹ̀dá kọ̀ọ̀kan bá wá ń jẹ́ bá ṣe súnmọ́ orúkọ náà ọba sí náà ni àbílò ara orúkọ náà ọba yóò sì mú àlàpà lára orúkọ yẹn sí ní rírí ní gbígbọ́ sétí nítumọ̀ ní sọ́dọ̀ fún ara rẹ̀ sọ wípé ahabul asma'i ila Allahi abdullahi abdulrahman torí pé allahu náà ní pèsè ọkọ̀ ọlọ́run arrahmanu náà lára àpilẹ̀ rẹ̀ ní nǹkan ìlú ṣàlàyé nínú kíra àwọn kàpé gbogbo ọkọ̀ tó lọ́ọ́ bá ń jẹ́ láyé mẹ́rin náà ló jẹ́ usul asma mẹ́rin náà ní ìpìlẹ̀ gbogbo ọkọ̀ gbogbo ọkọ̀ tó kù yíya jáde látàrí ẹ̀rín نمزد كمريني من صوت الفاتحة الحمد لله رب العالمين الله الرحمن الرحيم الرحمن الرحيم المتع مالك يوم الدين المالك وكل بقية الأسماء متفرعة عنها وما هو قلوبتك ما سيجاي لك عنها هي جوكا نورا وفا ولكن جنيتي arrahman ni arrahim ni alimaliku ni wọn jáde látara àbúrò bí aláwọ kẹkẹ ní ìpìlẹ̀ ọgbọ kọ lọ àtọrọ kí náà sọ̀rọ̀ kejì kò sí tó takora àwọn tó gbó wọn náà ló kọ lọ àti kíní àti kejì àti kẹta àti kẹrin yìí wọn sì ń lapa lára ìṣẹ̀lẹ̀ ní kálukú láyé kí ó sẹni tí ó sẹni láyé tó nílò kàdá sí kẹ lọ kò sẹni tí ó mọ lò sẹni láyé tó nílò kàdá sí kó fẹ́ kọ́ lòun ṣàkóso ọ̀rọ̀ òun ẹ̀tọ́ náà bá ń ṣàkóso ọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ rẹ̀ dàmọ́ lọ́wọ́ wàhálà yusufat malikiya lára àwọn qualities wípé ọlọ́run ọba sole possessor ló jẹ́ fún gbogbo nǹkan. lidha lahul asma ul husna dídá ọkọ̀ náà tó kọ́ náà fi ń dáa ju gbogbo yòókù lọ ó já mọ̀ wípé kò sí ẹ̀dá tọ́lọ̀ ń dá láyé tó kọ ìdá tó kọ lọ́hùn tó bá ti wá rí bẹ́ẹ̀ kò wá sẹ̀dá tọ́lọ̀ ń lè dá láyé tó lè gba agbára kó jọ́ lọ́hùn lẹ́yìn ọlọ́hùn torí pé ó kọ ọmọ náà lè dàbí ó kọ ọlọ́hùn. والصفات العلى الصفات بمعنى أفعال الله àwọn ìròyìn ọlọ́run àwọn attributes àwọn qualities àwọn actions àwọn iṣẹ́ ọlọ́run yòbó ní ara tọ́lọ́run dá àwọn nǹkan tọ́lọ́run sì ti ń yẹ ìdálẹ́nu asifatu náà ní jẹ́rúyù gbogbo ntọ́lọ́run bá ń ṣe níṣẹ́ láyé lahu kamalu fi dhalika kullihi pípé iṣẹ́ tẹ̀dá ń ṣe ó lè lábàwọ́n ìgbà ní wọ́n ní kìnìkan fẹ́ tún ju ọmọ rẹ̀ sí wọ́n tún fọ́ lójú mẹ̀dá yìí ló máa ní òun fẹ́ soge ní soge sojú sàfẹ́ kó ń jáde kárúgbùn rẹ̀ tó lè ti kó ń dàbí rẹ̀ kó ń rẹwà yóò bá tún bójú ara rẹ̀ jẹ́ àyà fẹ́ tún ju ọmọ rẹ̀ sí ó bá tún fọ́ lójú owó tó tọ́ mẹ̀dá yìí máa ti ń gbìyànjú pé òun fẹ́ ní perfection lórí kẹ̀kẹ́ the more being bá ṣe ń sáré perfection yìí mọ̀ discover imperfection. <laughs> tóbi ọlọ́run ẹ má tóbi nǹkan wá èmi bizet nígbà tí mo bá fẹ́ ṣe tìláwà lórí bẹ́ẹ̀ mo fẹ́ ṣe bóyá bíi ten minutes mo wá fẹ́ múra wípé ìfẹ́ ṣe kápá òkan bẹ́ẹ̀ ni àpọ̀ mi wà pọ̀ jù wọ́n lè gbé ya lákọ̀ọ́rọ̀ alìmọ̀ràn nìsa kí wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n lọ́wọ́ mi lọ́wọ́ fífẹ́ sí káfọ́ òkà ní àgbà ìwọ̀n ọjà yìí ìjọ ìnà kọ́ òun wà pọ̀ jù torí bẹ́ẹ̀ ni wàhálà ní àrẹ̀ wọn gbogbo ìdílé ìbàdàn mo fẹ́ ṣe ní ìdí mùsàbà kọ̀kọ̀rọ̀ ní wàhálà bí ti ìbáṣe wàhálà náà ní àníyàn rẹ̀ wọ̀lọ́ọ̀hún àti mọ̀ ṣe mọ̀ ọjà fúnra mi ní ìmọ̀ ọ̀dọ̀ ìṣèlú ti kápọ̀ kókó náà wájú tó máa fi ìdùnnú wọn ẹ̀dá ènìyàn bá ṣe ń lò wípé o fẹ́ dé peak o fẹ́ dé peak níbi kí ni bẹ́ẹ̀ náà ni perfections ó mọ àti bí ibi òtòkù bí òtòkù bí orí yẹn lọ́mọ ẹ̀dá ènìyàn wá wà láyé tó lọ bọ́lọ́ àní pé bábá ṣe ń sáré pé afẹ́ pé afẹ́ pé lámàárí àdínkù ṣe wá rí lára ròyìn tọlọ́run kò sáré kádìkù mọ́tẹ̀lẹ́sùn rí láyé ìpìlẹ̀ níbi ogun tọ́lọ́run bá ń ṣe ní pé pípé ni ṣùgbọ́n tó bá ládìkù la náà ní nǹkan àbùkù mọ̀ jáde lára rẹ̀ ìbátan náà kọsẹ̀ ní àìbù la bó o ní àlébù sì fẹ́ wà lára sí ìjọba ṣe. lahul asma'ul husna was sifatul ula ìròyìn tó ga jù alẹ́ ìrọ̀lá tí wọ́n bá ń sọ pé ìròyìn tó ga jù ìròyìn tó ga jù túmọ̀ ẹ̀ ní wípé gbogbo sẹ́tọ́lọ́wọ́ bá ń ṣe láyé àìrábà níjọ́ tó lọ́n ti dá sánà bọ́lá ti challenge wa náà Kùránì náà nìyẹn sọ́ọ̀sì nùd wọlé ìgbà kọ́lá kọ́ sábà sọ̀rọ̀ wọn kí n ti bá kọ́ ما ترى في خلق الرحمن من تفاوت كتب سورة قالوا ده اسمه لجيجي نفلي نفلي تباقا نفلي نفلي نفلي نفلي هل ترى في خلق الرحمن من تفاوت ìjẹ́nu bí ìdẹ́dà tí ọba rahman dání sọ́mọ̀ yẹn sórí ààyè kan ní tafawut sórí blemish orí ìtafẹ́sẹ̀ kan lára sọ́mọ̀. fọ̀rọ̀jì ẹ̀lìtà sọ̀rọ̀ àìtà ní fòtò tó lójú kọ́ sọ́mọ̀ padà tí ẹ̀wà ń ti lu ní fòtò tó ti lu fóó ẹni sọ́mọ̀ sì lu fóó bí ah eléyìí wá kábùkù bá wọ́n tún wáyé tó bá yé níṣẹ́ challenge kejì fún mi máa jẹ ìbá sọ̀rọ̀ kàbọ̀tẹ́ tó wo sọ́nà pa dójú rẹ̀ pa ní sọ́nà lẹ́lẹ̀ kejì tún tún ipò kó o wo ipò lẹ́ẹ̀mejì sí i yàwù pàlìbẹ̀ ilé ìka ìbá sọ̀rọ̀ kọ́ọ̀sì à ìgbà tó bá dójú rẹ̀ padà báyìí ojú rẹ̀ gbòdì fẹ́ rí àmọ́ tó o wà ìlú ti sàmà. bí earthquake bá ń ṣẹlẹ̀ kìí ṣe àbùkù ló jẹ́ fún ìdẹ́dà ọlọ́run lórí ọlọ́run fún júwe ìbínú sáwọn èèyàn ni bí àwọn geographers wà bí wọ́n pín wọ́n kọ́ scientifically wọ́n ní amádàmú ó máa ń rẹlẹ̀ náà ní gbogbo ìmọ̀ tó bá fẹ́ wá nù mọ àwọn ìbò yẹn ọmọ mùsùlùmí jẹ́ káàkiri dáadáa ó jiná torí ọlọ́run ó máa ń sẹ́ndì warning messages sí wa pé àbúrò àti òdáa àwọn kò mọ àkàkùn wípé it's a natural phenomenon it's a natural phenomenon tí wọ́n kàkùn nìyẹn wọ́n wọ́n á fi fúyẹ́ ìgbàgbọ́ nípa ọlọ́run lẹ́yìn yẹn ìbẹ̀rù tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí wa látara tó ṣẹlẹ̀ yẹn pé káwa náà wárìrì káwo bó láti jìn sọ́fìn níbi ẹbọ bó láti jìn jọ́sìn láti jìn sọ́fìn ní ìwà kẹfì ní ìwà tí ò dáa ká tọ́ra wá sí wọ́n fúyẹ́ rẹ̀ lẹ́yìn wa so ẹnìkan ò lè sọ pé bàbá rí pé sọmọ bá já ní earthquake ti ń ṣẹlẹ̀ kí ló tọ́lọ̀ wá ṣe earthquake náà ṣẹlẹ̀ àwọn earthquake ti ń ṣẹlẹ̀ ọlọ́run náà fi rán sí àpẹẹrẹ pé inú bí òun sì wà ní òun náà ló bí eclipse either sunday sun eclipse eh, or moon eclipse ọlọ́run fi rán sí ìkìlọ̀ mi báńà ti sọ fún wa nìyẹn tó bá ti wá rí bẹ́ẹ̀ àwọn kan báyìí ni ẹ̀dùn bẹ́ẹ̀ lọ́hùn lọ́fìlà báyìí fi bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́run sì pààyà ìwà kó lè sì pààyà ìbànújẹ́ fún sì pààyà rẹ̀ fún mi ṣùgbọ́n wọn kẹ́ ẹ tún wọ ọmọ ìlú ẹ̀yàn mo fẹ́ ká bọ́ kí ní iye dáadáa o lọ́wọ́ al-asmaa al-husna was-sifaat al-ula kí ẹ máa rí social media lẹ́nu yóò máa rí àwọn pictures tí wọ́n máa ń sẹ̀ǹdì nígbà náà kí wọ́n náà wọ́n bímọ kan pé olójú olójú lẹ́ta nǹkan bí nǹkan bí. àlásìrò ni pé ọlọ́ọ̀bá ìdádàkúdà àsìkò tá a bùkátà sí àkídájú lásìkò ìgbà technological advancement wọlé ayé yìí abùkátà tí àti ìdàgbà ọ̀gbọ́n lútà tẹ̀yìn wá lọ. tí wọ́n pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn èèbó yìí ṣe jáde ó ń bi ìgbàgbọ́ nípa ọlọ́run ọba kú lára ẹ̀rọ rẹ̀. mo ṣe rí mo ní àwọn ah, nínú àwọn ọ̀nà tó ti sùn dọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́ sùúrẹ́ mi wípé alámìnájà aláwo àyẹ̀rẹ̀ mo sọ òfin bẹ̀rẹ̀ tẹ̀. ṣé kìí sí àwọn náà la da ojú méjì fún lágbàáyé ìpìlẹ̀ nìyẹn bóòlù gbìyànjú tí wá jẹ́ mẹ́ta. èyí léyìí ṣe àdánwò lélẹ́yìí kìí ṣe iṣẹ́ ntọ́nà fi júwe pípé rẹ̀ fún wa tí o bá ti pẹ́ yìí lo technological trick mi ò ní pẹ̀lú system trick tí wọ́n fi balẹ̀ ayé jẹ́ àti kó sì jọmọ àjàmú torí tọ́lọ̀ ń kọ̀ rọ́rọ̀ fún ọ̀nà Kùránì wípé méjì lòun ń dá fún yàn lójú kódà kò sí ìṣeré ńlẹ tó ń dá mẹ́ta àbí mẹ́rin fẹ́ràn kó gan lójú bàbá rí ẹran tí wọ́n ló lẹ́sẹ̀ ìwòyà bàbá lọ́wọ́ lẹ́jọ́ lọ́wọ́ náà òye yorùbá ló dé bẹ́ẹ̀ quran ló kàn fẹ́mi fún wa pé òun dá àwọn ẹ̀dá fọlọ́ ló ń dá àwọn ẹ̀dá nígbà tí pé ikùn ni wọ́n fi ń rìn mà yẹ́mi ṣe aláìbá kọ́ nìyí téèyàn ó bá fi ikùn rìn ajẹ́ pé yín tó jọ bí ẹsẹ̀ ń bẹ lára ikùn yẹn so kì í ṣe pé ọ̀rọ̀ ìran kan ló kàn fẹ́mi fún wa it's a quranic confirmation so n ti quran ò bá ti establish fún wa tí sunna tó ń tún túmọ̀ quran establish fún wa ká gbé sábẹ́ illusions tí ń ṣẹlẹ̀ láyé ká fi lè dá làákàyè padà sọ́dọ̀ ọlọ́run tí kò sí tọ́lọ́ bó ṣe nínú ìṣẹ̀lẹ̀ láyé táàrí àbàwọ́n bẹ̀ báyìí tí ọlọ́run wà fọ́tébù afẹ́mọ́ wo bí tọ́lọ́run kù sí ìjọ tó bá ti ń dúró lẹ́mí èèyàn bẹ́ẹ̀ èèyàn gẹ́gẹ́ nìyẹn fẹ́ jẹ́ ṣàìtọ́nù fún ara rẹ̀ nìyẹn torí pé èèyàn lè wárí turugba yìí fẹ́ wá àṣìṣe sọ́dọ̀ rẹ̀ ó jà sí pé ẹbí tí ò pè ní ìmọ̀lẹ́ tó bá pé ọ̀nà ló fẹ́ kílógóòrò rẹ̀ ṣàṣìṣe. ọlọ́run wa ni Ar-Rahmanu 'ala al-'arshi ọba ar ọba tí ń bẹ lókè àlẹ́ àrùsì ni al-istiwa. لدى أهل السنة والجماعة هو الله سبحانه وتعالى وني ببلايك فلو بامبه لوك العرش كفيني كنده كسي دبوله بولو سيلا ينيا هو أعلى بنفسه من غيره أنا واكن ó lọ sukùl kan tí mo ń dákọ̀ mí ó lọ polytechnic bẹ̀ ó wá láti kọ̀ ní tí àwọn sì máa ń mọ̀ nípa àwọn ìlú wa kan nílùú òkè ní Kwara ní pé ìlú àwọn ènìyàn náà ìlú àwọn ènìyàn náà wọn ò sì jáde wá lóò kiri bó tẹ̀sí pé ọmọ Kwara náà lòun náà àmọ́ by virtue of education if you wá school ó wá lọ́ọ̀rẹ́ kan tó jẹ́ cosmate yẹ ojú màmá ṣe sí náà wọ́n wọ́n gbọ́dọ̀ ń wá láti kó gan-an níbi tí kọ̀rọ̀pì ní nàìjíríà bí olùfẹ́ kọ̀rọ̀pì tó ti kò nàìjíríà. tọ́ òun mọ wá challenge ẹ̀ pé nígbà tí wọ́n láti kó gan-an tí èkó ṣe boyfriend ní òun tí mi ò ṣe girlfriend nìkan ẹni tí a tún mọ̀ lẹ́ni ọlọ́run wọ́n ní à kò ó ní tí wọ́n tọ́lọ̀ mọ̀ wọ́n tọ́lọ̀ mọ̀ ń ṣèjì náà gbogbo àwọn obìnrin tó rí tó rò pé bóyá òun fẹ́ràn sí yẹn inú kọ́dárù ló wà kìí kò ló mọ̀ mọ̀ lọ. kò sí nǹkan náà tó ń mọ̀ ẹni bá wá bá lọ ẹni sáàtì please mo ní ìfẹ́ education àmọ́ ní ọ̀rọ̀ tó lọ́rọ̀ rẹ sọ yẹn náà tó bá yẹ pé inú Saudi la wà inú kódà náà ni ó wà tí ó fi ún lára. gbogbo ẹni bá ti ń fi kọ́dárù sí èrí lórí máàsíyà àwọn náà lo kọ́dárù fún lórí hudud kọ́dárù tó ṣe zìnà yẹn náà ló ní kọ́dárù yẹn náà ká náà orí zìnà yẹn ọ ìgbà tí mo yẹ tó tún wá sọ kan ó ń jẹ́ lójú náà tó bá sọ wípé ọ̀dọ́ náà ní kò sí àwọn wípé kò sí ọlọ́run bá gbá ó sọ ma kò sí ìyẹn gan ó ní ìyẹn òwúrọ̀ àwọn kan tó ń sọ̀rọ̀ báyìí ó kò sí ìyẹn tó lọ́n bá ó kò sí ìyẹn pé àga ọlọ́run ọba ó dàbí àga àwọn managing director sí ọ́fíìsì wọn ò sọkúsọ ọ̀rọ̀ nítorí táwọn managing director yẹn ó mọ̀ fi lọ sọ́tún ó mọ̀ fi lọ sósì wọ́n fi lọ síwájú wọ́n fi lọ sẹ́yìn wọ́n tẹ̀sẹ̀ jẹ́ wọ́n tẹ̀sẹ̀ jẹ́ ọ̀tọ̀ wọ́n bọ́ lọ́ọ́ fún ìṣẹ̀lẹ̀ olùkọ́ ìṣèlú á o ní má bàrà wọn yóò bà ẹ́ láyé jẹ́ tó gbogbo ohun tí ń sọ yìí ìwọ onímọ̀ tó fẹ́ fi tako ẹ̀ bó ṣe wá ń kọ̀ sọ́ọ̀tì ní ìsìn tó ń bá láyé ọ̀rọ̀ kò sí bó ṣe fẹ́ sọ ohun tó yẹ sọ pé wọ́n ń dọ̀tún ní èjì ẹni wọ́n ń sí rèé wọ́n ń lè fáyà lẹ́nu bó ti lè fáyà lẹ́nu ti dàfà mọ́ lọ́wọ́ so kò sí bó ṣe yóò padà kó bọ́ ibi tó sì ń bọ́ lọ yìí kọjá kì í sọ̀rọ̀ ọ̀run kì í sọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ tọ́lá nítorí ẹ̀dá wọn ni yóò dọ̀rẹ̀ sí bí tí mo lọ nìyẹn kẹ́nìkan wá ní àlàáfíà tó náà bá wá wà lókè àlàáfíà tó náà wà bóòlù náà bá ti wà ń bẹ̀. akéde àlùsùn wal jamaa ni wípé ẹ̀dá kò ní bọ́lọ̀ bá ti wà ń bẹ̀ o ọlọ́ọ̀bù sì fi yẹn sàn wálẹ̀ sàn ìdí mo sọ sínú kuraani ni wípé arrahmanu ala al-arshi istawa wọn bá arrahman òun bẹ lókè àlàáfíà ibẹ̀ nìkan náà lágbàgbà. عقيدة أهل السنة والجماعة ọ̀rọ̀ tó padà wáyé lórí ayé yìí ọba tó ń wọ ọmọ jíra dáadáa. lahu ma fi sàmà wá tó mọ̀ fìlẹ̀ ààbò gbogbo nǹkan tí ń bẹ nínú sánmà àti gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ nínú ilẹ̀ ọlọ́run tó ní o lahu láàmù yìí ń bí láàmù mìlkíyà wal-ikhtisas láàmù mìlkíyà wal-ikhtisas. ìtumọ̀ méjì ní láàmú mú lọ́wọ́ níbi ìlàwó ó tún máa wípé ọlọ́run bá ló nìkan yẹn ó nìkan ló sì san nǹkan yẹn lẹ́sà fúnra rẹ̀ ó lóyún ẹni bá dárú sọ́mà ẹni bá sì lè pàtàn wípé sọ́mà tọ́lọ́run bá dá yìí sọ́mà kan tó ń bẹ̀tẹ̀ nìkan dá tẹ́lẹ̀ tọ́lọ́run wá wá òkọ́sẹ̀ ẹ̀kọ́ tó dá ẹ léyìí wọn náà sọ pé bàdíyà ó ti sọ̀rọ̀ wá ti wọ̀lẹ́ بشيء لم يوجد له مثال سابق لا في نكون بيديا كون بيديا كون كون مكسر تون واتا نبي وسنو اس Ọlọ́run ọba creativity ẹ irú sẹmọ yóò exist rí irú lẹ́tà àrùn lórí rẹ̀ yóò exist rí níbi tá a sọ wípé ìgbà tí yẹn exist ìgbà yẹn Ọlọ́run wa kọ́pì ìwé ètò tí exist nígbà tó wọn wá fi dá ìlú yìí ṣẹlẹ̀ yìí.

tí wọ́n lálàáfíà tánàbí fi máa ń sọ pé kí máa ń dá àpàlẹ̀ àrọ̀ dóòlù yóò wà ní wà mulhaq jam'u al-muzakkar sáàlẹ̀ àwọn alẹ̀ àwọn alẹ̀ ibi ọ̀tún tó tẹ́lẹ̀ mú mi sí lọ́sẹ̀ tó tó pé àwọn náà ṣe rìsẹ́ẹ̀kì náà ni tí ó sì dira ẹ̀ lámúrì kó kẹ́kọ̀ọ́ ló wà ní gbogbo tọ́lọ̀ ti ń gbé gbogbo àrùdù wa ní Quran ọlọ́mọ sí gbogbo ara ẹ̀sẹ̀ yẹn kó láti wá gbà pé méjì náà nílẹ̀ wọ́n ní rìsẹ́ẹ̀tì ẹ̀ tó ń túbọ̀ tẹ̀síwájú ayé kan bẹ lọ́wọ́ sọ̀rọ̀ ní Quran الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يعني مثل سبع سماوات àkídà tó bá fẹ́ dúkì Qur'an àti súnà nìyẹn. dèdè yòókù kàtí sọ́mà jẹ́ òun náà ní ìyẹ́jú méjì méjì náà ni. gbogbo ẹ̀dá tí wọ́n ń bẹ nínú ìkọ̀ọ̀kan ìpele méjèèjì ilẹ̀ ìpele sọ́mà méjèèjì nǹkan ọlọ́run ọba ni wọ́n tó bá wù lè fún wa sí. tó ń gbàgbé sọ pé ńlá mi ni al-milkiyya nǹkan ọ̀dọ̀ fi sọ́ọ̀sì ní tó bá jẹ́ ìkẹyìn ìbáyàn dùn mọ́wọ́ ìbáyàn dùn mọ́wọ́ ìdarí sánmà méjèèjì ìdarí ilẹ̀ méjèèjì kò sẹ́ńtò lè bọ́ náà bá dùn mọ́wọ́ ìdarí ìsẹ̀mí gbogbo ẹ̀dá tí ń bẹ láàárín ìpele kọ̀ọ̀kan ní ìpele ilẹ̀ méjèèjì ní ìpele sánmà méjèèjì kò sí ẹ̀dá kan tó lè bọ́ lọ́wọ́ sí fàǹfààní lónìí ní òfin dúró sọ́kàn ti jẹ́ ní mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ pé àwọn kan máa ń bọ́ lọ́wọ́ bá fa nǹkan mọ́wọ́ wọ́n gẹ́gẹ́ ló ni wọ́n bóun ló sì ní agbára tó fi bọ́ lọ́wọ́ fa nǹkan mọ́wọ́ kò sí èsì eléyìí náà tó ń fẹ́ ilẹ̀ fún wa pé ogun tí ń jẹ́ ní sún méjèèje àti ìlú méjèèje lábẹ́ fòsò sí ìyá ọlọ́run ọba fún àwọn kan wọ̀nyí àbí lábẹ́ ìṣísọ ọlọ́ba fún kan wọ̀nyí kò sí ẹ̀dá kan tọ́nà ọba ní tọ́nà ọba fi kẹ́gbẹ́ lórí ẹ̀ tí ìwọ náà mọ délé mú kí n mọ délé o ti wo fẹ́ràn kan tó gbogbo àwọn màláíkà ọlọ́run àtàwọn ànágbé ọlọ́run tọ́lọ́run bá fún ní responsibility kọ̀ọ̀kan sí kejì ó fi pa wọ́n dàgbà tí wọ́n fi sin òun ni kó tó dá wọn wọ́n fa ẹ̀mí ojú tó àwọn kan yẹn èèyàn wọn láwọn sẹ́yìn lábẹ́ ìfìwọ́nsẹ̀sìn yẹn bàtí Allah subhanahu wa ta'ala sọ nínú sọ́tò Haqqa wa yahmilu 'arsha rabbika fawqahum yawma'idhin thamaniya lóòjọ́ àlùkìyàmà á rí àwọn hamalatul 'arsh àwọn màlẹ́kà tí wọ́n di àlárọ̀ṣù mu ọlọ́run bá ní mẹ́jọ ni wọ́n kó tó dòjú àlùkìyàmà kó àwọn ọmọ ọgbà mi. yàtúkọ ọlọ́run ọba àlùkàní ọba tó dá ọ̀rọ̀ fára rẹ̀ so ó dà ẹgẹ́ bí tó kó ṣe ní tíwọ́ náà kírun kó gbàwẹ̀ kó lọ zaka kì í ṣe pé àwọn ìbàdá ti yẹn mú lóun ẹ̀ǹdíjì godship ọlọ́run ó kì í sìn wọn lẹ́sìn kó lè rí tọwọ́ títí ẹ̀ náà kó lè ráǹfààní tọwọ́ títí ẹ̀ náà ní tí wọn náà bá ti wá gbọ́ ọ̀sí bẹ́ẹ̀ni tó tẹ̀ láṣẹ rẹ̀ ó ráǹfààní rẹ̀ jẹ́ láyé ó sì yá òkè àwọn nítorí wọn ti gúrí kò lọ́dọ̀ rẹ̀ ìyá ni ó fi sábẹ́ wípé ìwọ náà ti ẹ̀ ṣe kankan kí ni ọlọ́run yóò mú sí fún ọ ó sì jẹ́ nìyẹn. wama baynahuma wama tahta ash-shara wama baynahuma gbogbo nǹkan tí ń bẹ láàrin sọ́nà méjèèje àti ilẹ̀ méjèèje àwọn ẹ̀dá kan bẹ̀ ń bẹ̀ nítorí wà má àti àwọn nǹkan tí ń bẹ ẹ̀dá ni wọ́n a ti sọ fún wa pé lẹ́pẹ́ gbogbo tọ́lọ̀ wọn bá tí bá ti ń bẹ yàtọ̀ fọ́lọ́ náà ti jẹ́dà tí wọ́n máa bẹ́ẹ̀ náà fún máa àlàfo tí ń bẹ láàrin sọ́rọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì gbogbo tí ń bẹ láàrin wọn náà ọlọ́run lọ subhanahu wa ta'ala ló nìkápọ̀ wọn ẹni tó bá sì nìkápá nǹkan lọ́wọ́ ẹni tó bá wò ló lè ṣe lórí wọn lọ́tún wọn ni wà máa tahta sárọ̀ àti tí ń bẹ lábẹ́ àsárọ̀ àsárọ̀ bí ma'ana at-turab gbogbo tí ń bẹ lábẹ́ ilẹ̀ níhò ọlọ́gbà ló wọ́n. نعم له ما في السماوات وما في الأرض gbogbo tí ń bẹ nínú sánmà méjèèjì àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ méjèèjì ọlọ́run tó ní ní ń bẹ láàrin sánmà àti ilẹ̀ tó ní ó tún wọ́n ní wọ́n máa dáhùn sọ̀rọ̀ àti tí ń bẹ lábẹ́ ilẹ̀ yàtọ̀ ń bẹ kò sọ̀rọ̀ kan ilẹ̀ tó jẹ́ pèlè méje àwọn ẹ̀dá kan ni wọ́n wọn ilẹ̀ kọ̀ọ̀kan náà wá ní abẹ́ bá a ti ń sẹ̀yìn lókè pé yìí ń sùn abẹ́ ilẹ̀ ń bẹ abẹ́ ilẹ̀ tó kan lò mí ìyẹn náà lábẹ́ ìdíje tó kan lò mí ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ní sì ń gbé bẹ́ẹ̀ ò lè convince wa wípé ẹ̀dá òkú nìkan ní ń gbé lábẹ́ ẹ̀lẹ̀ ká gbàgbọ́ àti wa mẹ́rin wa torí pé òkú tó kú ó kú sáyé mu òkú èkú sínú sàárè wọ́n sẹ̀ nínú sàárè ni sọ̀wọ́ ẹnìkan lè tó tọ́ọ̀lẹ̀ hàn án sọ̀ọ̀lẹ̀ hàn òkú yẹn bá ìjókù rẹ ìbá ìjókù ẹni ibi téèyàn bá ti wọnú sàárè ó tún lọ́sẹ̀ ní ìlú bẹ́ẹ̀ ni mú ikú níta fi yé wa nìyẹn ẹ̀mí bọ́ lára wọn láyé bí wọ́n jókòó ọlọ́run bẹ́ẹ̀ ní yẹn padà sí wọn láwọn láti wọnú sàárè jà òun ó fi lo ìsẹ̀mí àlàáyálámú àgbàdùsáfẹ̀ ìsẹ̀mí àfọ̀nufọ̀jì ayé ìsẹ̀mí yẹn ní òjò tiwa láyé ń bí tí wọn láyé ń bì náà kò jọ tọ̀hún lórí jásí fi irú ìsẹ̀mí tó bá rí bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ń fi wá ìlera sí wa ẹni tó bá sọ ń parẹ̀ má gbàgbọ́ ìsẹ̀mí táwọn ọmọ forí rò torí pé ìsẹ̀mí méjèèjì the two universities wọ́n bí wọ́n ṣe síra wọn ni wọ́n kẹ́yìn síra wọn ni ìsẹ̀mí ìsẹ̀mí ayé yàtọ̀ sí ìsẹ̀mí inú sàárè àlẹ́ mo wá fi òye àwa tá à ń lò sẹ̀mí lókè èpè ká fi máa gbérù sẹ̀mí tí wọ́n ń lò lábẹ́ òun yẹn. so ẹni tọ́lọ̀ fi wáyé ránṣẹ́ wa èyí tó ń bá sọ ń pa rẹ̀ lójú ọ̀nà ẹ̀fọ́ ńlá ká ìkú gbà wọ̀ èyí tó ń bá ti fẹ́nu kàn láti ti wò. ìbá bá fẹ́ kí àwọn òkú wọn wọ́n bá kí wọ́n bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀ wọ́n wà ní wọ́n bá ń jẹ kòló lọ́hùn wọ́n jẹ kòló wọ́n bá ń jẹ ìgbín àti wọ́n jẹ kí ní kí máa jẹ́ ẹlẹ́mi tó sọ pé sọ́mátà ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá wọn jẹ́ ó dàrú wọn yín lójú àrùn ẹ̀yìn tẹ́lẹ̀ gbogbo orí kì í mo lẹ ti rí máa ń jẹ kòló máa ń jẹ kòló kòló ẹ̀yìn jẹ kòló gan láyé gbogbo ìran tí ò bá ti ní rògbò wà gbogbo ìran tí ò bá ti ní light of prophethood ìmọ́lẹ̀ ìjánabi kánabi fi jánabi tí ò bá ti sí nínú ìmọ̀ wọn bí àwọn ọ̀rọ̀ bí ẹ̀ka ló máa ń jáde ọ̀nà wọn nìyẹn ìyẹn wà ṣùgbọ́n táwọn ẹbí sọ fún wọn nípa ìjọsẹ̀rẹ̀ sí kùnú sàárè kò sọ̀rọ̀ oúnjẹ rẹ̀ ètò máa sọ pé wọ́n di kòló kó máa di kòló. ẹ má àwọn kan wọ̀nyí alikọ́dọ̀ alágbọ́dé la ẹ̀yìn ìyẹn parọ́mọ́lọ́ ni parọ́mọ́lọ́ wa ni so wọ́n máa tẹ́ gbogbo ẹ̀dá tí ń sẹ̀mí lábẹ́ ihò lẹ́kọ̀ọ̀kan ọlọ́run ní ìyẹn mo ní wọn kò sẹ́ńtò ní wọn. وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى هذا من وانا محمد صلى الله عليه وسلم توبات بصروكا وإن تجهر بالقول توقر صروكا تبايبو فإنه يعلم السر وأخفى هذا جون الله سبحانه وتعالى أمم جج أمم قوق e tẹ́ yàrá òbí kọ́ ẹ̀ ẹni tẹ́ là ń gbogbo ẹni bá fẹ́ gbọ́ kó gbọ́ fa iná òye ọ̀rẹ́ wọn ọlọ́run bá nímọ̀ nípa nǹkan tí ń bẹ àti nǹkan tó طيب يعلم الزوجة الفرق أنك فرق بين السر والخفاء هذا ملان يجي انتو وان كوكو انتو جاسوري هذا ملان يجي يا طنبه نعم أروي أروي كوكو نيو ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àṣírí ni o ṣé ẹ̀tún ṣíra wọn. sí ìdáhùn tọ́yà ìjáwó náà yàtọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sọ́tọ̀ ọ̀rọ̀ سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار له مؤقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله لقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال ó ṣeéṣe kárí ìtumọ̀ tí ó pọ̀ púpọ̀ àbí tí ó hàn jù láàrin àtirọ́gbó ọ̀lùkọ́fìyà ọ̀wọ̀ ọ̀lùkọ́fà inú ayé mi níbi ìdáka fún àwọn tẹ́yìn ní sọ́tọ̀rọ̀ àdì ọlọ́run ní sàwá ìmú ikùn dọ́gba náà ló jẹ́ bákan ní kò sí yàtọ̀ fún ìdúrà wọn lọ wọn ni àsọ̀rọ̀ minkum wọn ni àsọ̀rọ̀ ìkọ́ọ̀là minkum ẹni bá sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ nínú wọn mọ̀ níjà ọ̀rọ̀ bẹ́ẹ̀ àtẹni tó kéde sọ tó pariwo síta tó sọ bákan ló jọrí wọn ju ọlọ́run tí ń jáde pé kò sí máa kọ̀kọ̀ níwájú ọlọ́run lọ́dọ̀ àwọn ẹ̀mọ́ kọ̀kọ̀ wà gbogbo kọ̀kọ̀ kedere níwájú ọlọ́run wàmán wà mustakhfin bil layl àtẹ̀síjá sí wípé jẹ́lẹ́jẹ́lẹ́ ní sọ̀rọ̀ lóru kìí sọ̀rọ̀ tó ṣe fojú ọ̀sán sọ wàmán wà mustakhfin bil layl ó lọ para rẹ̀ mọ́ lóru ní fi ń ṣe àlámọ̀lẹ́ ní fi ń wà yẹn wàsáàrì náà àtẹ̀yìn ní gbangba ọ̀sán tó lòún wà yẹn ibẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tá a bá ń pè ní kófíà ẹni tó bá ṣe jẹ́lẹ́jẹ́lẹ́ ọ̀nà ó lè ní í ṣe pẹ̀lú àsìkò tí ò jẹ́ sùn táwọn máa ń jáde sí. ká ń gbé ìgbékúgbé síbi yóò gbé sí ibi tó mọ̀ pé ibi yìí a máa dákẹ́. lórí ìgbókè yìí àwọn èèyàn sábà gba bí ó lè tóbi ìpamọ́ náà ni ó lè jóoru ó sì lè jẹ́ kí ni lè jọ́sọ̀ nígbà tẹ́sí àwọn èèyàn bá ti dùn bẹ̀ á ah, kí ló dé á ah, ní gbangba ń bì àyè ògbó wà ìgbó kò lè fọ̀sán lórí ẹ̀wà òru jìn jìn náà kò fi gbé wà wọn ni wọn sá fún mi lẹ́yìn. a jẹ́ wípé wọ́n ń tẹ́jẹ̀ ọ̀rọ̀ bí kọ́ọ̀lì fa iná wù yá àlàmù sẹ́wọ̀ èyí kọ iṣẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ tó fojú ọ̀sán sí ọlọ́run bá wọn èyí fi alẹ́ ṣe wọ́n á fà á. وقفة هذه التعدية همزة التعدية إذا ما أنا خفية يعني إخفاء يطوف دوا لسني خقو تبقى مصر فجوات لي دير نسين bí àkídà mùsùlùmí bá dúró lórí ilé ìláyé iṣẹ́ aburú sọ̀rọ̀ mí láti ṣe bí yẹn ti mọ̀ pé kò sí tí yẹn fẹ́ bo pamọ́ tó tọ́wọ́ lọ́wọ́ bò tó yàn tó fi máa ń ní ìyàlá ń gbà míì bí kan náà àwọn ìmọ̀ àwọn tó síwájú wa àlùmá ìlànà bá ọ̀tá rahmatullah ta'ala wọ́n ní ìbárọ̀rùn fáwọn káwọn jẹ́ ẹlẹ́ṣẹ̀ káwọn máa fẹsẹ̀ sí é lọ́pọ̀lọpọ̀ tó ń fẹsẹ̀ sí é lẹ́yìn tó bá ṣe wípé abẹ́ sọ́mọ̀ mi ń bẹ táwọn lè lọ tó yàgò sí sọ́mọ̀ pọ̀ ká sì ní bóyá ìbárọ̀rùn fáwọn káwọn máa ń sẹ̀ kálórí ilẹ̀ ní ìkànnì bí ọ̀rọ̀ sísọ lọ́wọ́ ni táwọn ó àwọn lọ táwọn ti lọ sẹ́lẹ̀ wọ ilẹ̀ yẹn ti lọ. nígbà tí ò ti sí abẹ́ sínú ní táwọn lè forí kà sí lábẹ́ táwọn ti mọ dẹ́sẹ̀ kò sí orí ilẹ̀ ní ìpínlẹ̀ àbọ̀sí tọ́lọ́ tó jẹ́ léèlò kò rọrùn fáwọn láti máa ṣẹ̀ṣẹ̀ báwọn ti ń ṣẹlẹ̀. pé táwọn ẹni jọ́kí náà di àgbàgbà wa yẹn أصول السنة شنو أحمد ما حنبل لا لا كي آه، لا أصول السنة أصول السنة كمان بتي الشيخ آه، الإسلام ما حنبل بعد وعبنا وقو السنة وقو وقو ọ̀rọ̀ واحد wá nínú ẹ̀ wọ́n ti wọ́n عبد الله abdullahi mubarak náà ni wọ́n ní ọ̀rọ̀ yẹn wọ́n wá kó wá nínú sunna ti mọ́mú mọ́mú lọ́bọ̀ àbùkù wá náà rọ̀ wọn. wípé amadu mun eh, abdulhamu baraki ni ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ lásìkò ìgbà tí àwọn aláwọ̀ yẹn ń lò sẹ̀mí àyànká sẹ́ni mọ̀ pé dẹ́sẹ̀tì nílẹ̀ wọn lárúbáwá yẹn wọ́n wá sí ìrìn àjò bó ṣe ń lọ ló ń wọra rẹ̀ kan lọ́ọ̀kan àtọ̀fàtò sì bá yáwó ní kò sì sí ẹ̀dá kan nígbà méjèèjì lọ ó wá jọ wọ alẹ́ obìnrin náà àjò ó sì tún rẹ̀ wá. arákùnrin wa súnmọ́ obìnrin ó ní sọmọ wa ń káàkó mẹ́ta ìbò táwọn bá fẹ́ ṣe ìwọ gba ìyá oyún ó sì wáá jẹ́ alẹ́ ọjọ́ tí òṣùpá sì gánrín ojú sánà tí àwọn àràwọ̀ náà ń tàn kínkínkínkínkín ó wá ní tó nǹkan tẹ̀ lé rí gbogbo oṣù kẹta wà báyìí nísìnyí náà làwọn àràwọ̀ fún bẹ lójú sánà àbílẹ̀ àwọn àwọn wà ní kámọ́sìn dáfẹ́ sí láwùrọ̀ yìí arábìnrin yẹn wá ní ẹ̀lẹ́kẹ́ òkè ìwọ́n sọ pé àfàwọn àràwọ̀ fún bẹ lójú sánà tí wọn ò sì nípa kan wọn ò lè ṣe wá ní káyì wọn ò lè ní a máa dára àbúrò àwọn afẹ́ dá wà kayfa bil mutawqi wà kayfa bil mutawqi bó o wá lẹ́gbẹ́ fún òun ló dá àwọn ara wọn yẹn òun wá ń kọ́ arákùnrin sí rọ̀ wọ́n ní wọ́n àṣẹ arábìnrin wò mí létí di wípé òun sì kí ní ẹ̀mí òun pé láyé òun lè sìn wọn sì rọ àyọ̀ǹda rẹ̀ fún ọ kí ni àwọn ìyẹ̀fà wọn ṣe ọlọ́run tó wá dára ọ̀rọ̀ bọ́ sípò ráwọn ṣe làwọn ẹni jọ́ kí ní àná fi kéré lẹ́sẹ̀ já torí pé wọ́n fira wọn sí abẹ́ muraqabatu Allah subhanahu wa ta'ala ẹ̀rí pé gbogbo ọmọ téèyàn bá bí téèyàn jùlọ fún kí wọ́n kó bí òun òun pọ́líìsì òun mọ́nítọ̀ òun wọ́n mọ̀ sọ́ra sí so natural collision natural monitoring ó yẹ kó wà fún mùsùlùmí gbàgbé wípé ọba àlú kan rí ni àfáà kan rí ni ọlọ́run tó dá mi ẹ̀gá ń kọ́ sí kò rí ni tó ti bá dọ́gbọ́n ti bá yọ́lẹ̀ sí lóru ọlọ́run ló ń mọ̀ sí bí mo sì ní mo ní láyé àní àmà ṣe lójú òsín kò sẹ́ tí ó bù ọlọ́run bá ń kọ́. ahata bi kulli shay'in ilma ọlọ́run báyìí ó rọ kiri ká gbogbo nǹkan ní mímọ́ kò sí nǹkan tí ń sẹ̀mí láyé tọ́nà bọ̀ nípa rẹ̀. فرق كبير بين الإحاطة والمعرفة ìyẹn lè ní ìmọ̀ lórí nǹkan wọn kó mọ́ nímọ̀ tó rọ kiri ká lórí ẹ̀ àwọn ilé ìbò wọn bá gbé kinní kan wọlé wọn wà ní ilé visualization ẹ̀rí ẹ̀kọ́ ẹ̀rí faculty ẹ̀tún níbi department bá tún bá lọ tó bá dé lẹ́wù kan ó lọ ní wọ́n specialize lórí rí ẹ̀rọ ẹ̀tàn jẹ́ lásán. eré lọ sọ ọ́la yóò sẹ́yìn lómi náà mo tún ń béèrè ìjáde mo sì máa parọ́ òbí. Ah, níbo onímọ̀ lóṣù ẹ̀sẹ̀ ẹ̀sìn ìlú lórí ìtumọ̀ ẹni wípé gbogbo tàkọ́sùn tá à ń sìn yẹn tá a kún ìmọ̀ yẹn billahi alẹ́mù ọlọ́run bá lónìí ẹni mo fọwọ́ gbáyà ìbéèrè kan wọ́n jù sí tó bá bẹ̀rẹ̀ náà yóò ní parọ́ ó ní tàlẹ́ńtẹ́ bẹ́ẹ̀lì wọn àádẹ́ níbi ìlẹ́gbẹ́ gba professorship yìí ìgbìyànjú ni kìí bá nǹkan dẹnu àtẹ́ lu ìmọ̀ ìgbìyànjú ni pé gbogbo tí ń jẹ́ pàápàá ìmọ̀ ọ̀dọ̀ náà ló wà. àlè ìhàpọ̀ máàrífà làlè máa ní akànnì sufficient level of knowledge èyí tí ń bẹ lókè rẹ̀ lárí èyí tó rọ kiri ká mọ̀ ọ́n lọ́tún lọ́sùn ní kùnkùndùn rẹ̀ ní jìndòjìndò rẹ̀ ọlọ́run ló fi mú dá. wa qahara kulla makhluqin izzatan wa hukma. ọlọ́run báyìí ó lu agbára lórí gbogbo tó dá al-qahr kéèyàn sọ̀bíù nǹkan kó jẹ́ nǹkan kó jẹ́ nǹkan pa kó jẹ́ gàba lórí inú nǹkan ń dùn máa o yóò dùn máa gbogbo ohun tọ́lọ̀ ń dá láyé ní jẹ wọ́n ń pàṣẹ tó bá fẹ́ sùn tí wọ́n sì lè dún kẹ́ lábẹ́ rẹ̀. alimami ni izzatan ni power wa hukman àti ní ruling ní títóbi lágbára àti ní ìdájọ́ àlàyé bẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ ọ̀kọ́họ̀rọ̀ kúlẹ̀ ṣe kúlẹ̀ mọ̀kòlókè gbogbo tó lọ́n ń dẹ́láyé lọ́n bá ń lo kọ́ọ̀rọ̀ rẹ lórí àwọn àgbàlagbà alẹ́ yorùbá sọ ní àwọn ọba kàhárù ọba ní kàhárù báwo ti pẹ̀lú tí báwo ti tó gan ó túmọ̀ bọ́lọ̀ bá ti tóbi tó ọba kì í tí àwọn àṣìṣe àwọn ọba kàhárù kì í ti káàbù kọ́ọ̀fù ọba kọ̀hárù náà ó kọ́ lọ́ọ̀ náà ti alkọ̀hẹ́r ọba ti jẹ́ ìyàn pàṣẹ tó bá wù ú.

kò sóòdì mọ̀ fún bọ́dọ̀ tí wàá borí gbogbo ẹ̀dá tó dá lápá yìí tí ń ṣe nǹkan tó bá wù lórí wọn yìí ẹ̀yìn ìzàká ní tagbára ní ti yìí ìtì gbọ̀ngbọ̀n ibẹ̀ wọn ti mú aziz gba tí ó káyà ọba bíi kò sí súnmọ́ ní súnmọ́ pé mo fẹ́ fagbára hàn ìsúnmọ́ pé mo jẹ́rú sí fún òṣèṣúnmọ́ àmẹ́sùn pé mi náà lágbára níwájú ọlọ́run kò ṣeé ṣe yóò bá tèèyàn jẹ́ yẹn yẹn ìbá tèèyàn jẹ́ yẹn yóò kẹ̀yàn lábùkù tí ó fẹ̀ sẹ́yìn sáwọn èèyàn wípé ọ̀lẹ́ níbi tinú ẹnu tí mo kàn fi kẹ́ ẹ ní fi ń rògbòn lágbára gbogbo àwọn ẹ̀dá tí wọ́n bá wúlò wà bẹ́ẹ̀ láwùjọ ìgbọ́lọ́ba tí wọ́n yẹ̀yẹ̀ wọ́n mẹ́yìn yóò hin ní ìlẹ́hùn fẹ̀mẹ́ẹ̀lẹ́hùn mọ́kìrìmù gbogbo ẹni tó náà bá dá aṣọ àbùkù bó kò sẹ́ni tó kàn lé láyé lọ́nà fẹ́ kàn lábùkù àwọn kan wá ní ara ọ̀ àníjẹ́kọ́ náà ó kàn lábùkù ẹ́ àwọn ìyẹn lè fẹ́ kanra wa lábùkù táwọn wábì fún sáṣẹ ẹ̀dá sínú ìlú kàn mí lábùkù ó ti ní ìlú gbàṣẹ lọ́wọ́ mi ìlú ìjọ oṣù mi ìlú yẹ̀yẹ́ láàárín àwọn ìrìnàjò ra wa nìyẹn tọ́lọ́ba ilé tì lérí ìyà náà ní gbogbo ìlérí ìyà tọ́lọ́ba ti fẹ́ lẹ́sẹ̀ kan àfi tó bá ti fẹ́ sùn àfi ìtọ́ lọ́run lọ́run ó bá fìyà yẹn gbọ́n wọn mú kò sí tí ó gbà wálẹ̀ lọ́wọ́ ẹ̀. wọ̀ṣọ́kùnmá gbogbo ìtọ́ lọ́run bá dá tí ń sin tó wù lórí rẹ̀ yìí ó ti parí ìdájọ́ rẹ̀ wọn lórí wà láàmú àkìbà ìlọ́ṣọ́kùnmá kò sẹ́ni tí ó ní vaasi ìdájọ́ ọlọ́run tó bá fúnra rẹ̀ kàfúwò wípé ah, mo ti ní ó máa lo kíkan látẹ̀yìnwá ó tún lòdùn náà ó ti ń lògùn ó ti ń lògùn mú ẹjẹ́ ilé mọ́nà rẹ̀ fún mo kàn ń kẹ́ ń lówó ń ìyàwó fọmọ ọkọ kò tí ì dá mi mọ̀ tó kí àkọ́bí kákọ́fẹ́ ìyàwó rẹ̀ ó kù ọmọ tó gbára lé tí ń wò pé kó kú kó wá dínà bó ti rí kìí ṣe pé bọ́lá wọn bá dájọ́ lé wa lórí kìí fi ń sùn bí wọn bá wà sí rí kìí fi ń sùn bí wọn bóun bá ṣe fẹ́ ni. mi ò pé ọ̀rọ̀ yìí kúrò tó bá débi ìkẹ́ ń gbà mí ìkẹ́ tí ń gbẹ̀dẹ̀ ra ọlọ́run ọlọ́run bá ń gbà mí kìí fi ń sùn bí wọn bó bá ṣe rí yóò fi sùn bí wọn bóun bá ṣe fẹ́ lé lórí. ọ̀nà àwọn nìkan láàrin mọ̀lẹ́bí wọn wò olóhùn aṣọ wípé ẹ̀ wá ná ẹ̀rù gan ń bà òun tó ń bá ṣe bísíǹsì díẹ̀ báyìí owó yóò ṣàfihàdé ni so kèé tí òun dí wọn bóun ṣe rí wọn bá fi hàn fún un bọ́lọ̀ òun bá ṣe fẹ́ ó ṣe fi hàn fún un bẹ́ẹ̀ náà tó bá fẹ́ dán wọn tó fẹ́ fi àdánwò dán yẹn wò yóò ru àdánwò yẹn wá bá tí ó mú yàn dárò ìwọ ọlọ́run sì nàkúmí ní mọ́nì ó sì wá sọ ọlọ́run sì nàkúmí ní mọ́nì ọ̀rọ̀ yorùbá ló tún sọ lẹ́yìn owó máa ń bèrè òun fẹ́ tí kò mọ̀ pé òní mọ́ni kò tó jù lọ èyí tó ń fẹ́ ló sì yẹn ó bá lẹ́yìn láàárẹ̀ o kàn á bá o ní bọ́lọ́mà máa rán kò fún bọ́lọ̀ ṣe tó ń jẹ ọlọ́run ọ̀wọ́ sí ọkùn lè ṣe ìrọ̀bọ̀fìn tán wà ìlmà bọ́lọ́run bá sì ń fi bó ti fẹ́ bẹ́ẹ̀ dà lò lórí ìdájọ́ ìyàtọ̀ ti lágbára tó bẹ́ẹ̀ náà ni ìkẹ́ rẹ̀ gbogbo tó dá láyé ọlọ́run bá fi kẹ́ rẹ̀ gbà yẹn wọn kò sí tọ́lọ̀ ń dá láyé tó sì kẹ́ ọlọ́run ara rẹ̀ kò sí tọ́lọ̀ ń dá láyé tí ò sì kẹ́ ọlọ́run ara rẹ̀ ṣùgbọ́n sábà wípé materialism ibi tán lórí wa kọ́ níbi owó sotẹ́yìn bá ti ní owó lọ́wọ́ kò níkẹ́ ìyẹn lásìkò tiwa ẹni ò kò rí bẹ́ẹ̀ nígbà kan rí ìgbà ká agbára ní agbára ìṣù tó bá ti lágbára ẹ̀sùn lọ́wọ́ oníkẹ́ so ìyẹn tún lọ tán ọtún kú ti owó àbùkù náà ń bọ̀ wá padà kan owó náà tọ́lọ́ tó gbé kàmí náà sí ilé ayé fáwọn èèyàn àti tí ò bá ti ní yóò dá ìgbà kó ní kẹ́ níwájú ọlọ́ ń bọ̀ wá gbogbo ìtọ́nà tó kù torí pé tí ìbáṣepọ̀ lọ́n bá fi kú bu òkú mi láṣìírí ìbáyẹ̀yẹ̀ ìkẹ́ ọlọ́run fún un. èyí mà gbogbo ibi tí ìkẹ́ ọlọ́run wá gbáàyè dé lórí gbogbo tó dá gbogbo bẹ̀ náà nìmọ̀ rẹ̀ gbáàyè dé. sọ̀rọ̀ àárín ẹni tí màá rẹ̀ ò dáyè kan kò lè na ọwọ́ kẹrẹ̀ débẹ̀. àyíbẹ̀ kọ́ náà ìjọba ẹ̀sìn gbàgbé wá síbí ẹ̀sẹ̀ sì sómi ẹ̀sìn náà tẹ́yìn bá ń kọ̀m̀plé nínú nínú agbélẹ̀kọ̀ tí tó bá ní àmọ́ fẹ́yìn náà jẹ́ ń bẹ́ẹ̀ níbí kìí ṣe pé wọ́n fi bù yín wọ́n wà ní tó bá ti wárí ẹ̀yìn àwọn kan lọ́dọ̀ yín nìkan máa sòsè ìlú kí wọ́n ṣẹgbẹ́ wa níta ìmọ̀ bá ní kí wọ́n wá tẹ́bù rẹ̀ lókè lọ́rùn nígbà tí mo àwọn òbí bẹ́ẹ̀ so gbogbo bí tẹ́ bá ti rí kìkì ọlọ́run ọba faradé láyé ìmọ̀ ọlọ́run ọba ti débẹ̀ náà wá sí àkúlẹ̀ ṣe ìrọ́fìnà táwọn fàìlì náà mo ti wà ní àyà kúránì àyà kúránì gẹ́gẹ́ ní bàbá ìmú wa ń bí rọ́fìnà lọ fàìlì ṣọ́ọ̀tù gọ́ọ̀fìs òun náà ni wọn mùsùlùmí fún ní jákẹ́ jákàn jákàn mọ́ wájú ọlọ́run pé irin tọ́lọ́run bá fi nímọ̀ ń pa rẹ̀ ìwọ́lù kan ló ń láyìíká ìkẹ́ rẹ̀ náà ń bẹ pẹ̀lú rẹ̀ kò sẹ́tọ́lọ́run ò kẹ́ẹ́ ẹ̀dá kan bẹ tọ́lọ́hún kẹ hatal káfíìr ìṣẹ́gun sáyé kẹfìrí kẹ ìkẹ́ ọlọ́run bá lọ́wọ́ làálàhùn yastajib báyọ̀ wọlé túnbá kó búra rẹ̀ pé ah, kí ló ń wá fẹ́ ya kẹfìrí tí mi jẹ́ mùsùlùmí ìkẹ́ ọlọ́run bẹ lánàá bíbí à kò sì ń ṣẹ́gun sáyé tàbí mo ti wá ya aládàádálẹ̀ nínú ẹ̀sìn ah, gbogbo tó sì ṣẹ́kù fún mi ní sẹ́yìn tí ó sì kẹ́ ẹni pé rọ́ọ̀mẹ́tò lọ́sọ̀ ìkẹ́ tó jẹ́ kẹ́ ẹ̀ṣà nìkan ni wọ́n bọ̀ wọ́n lè máa àlè tẹ́kọ̀ọ́ àlè sọ́kọ́mọ̀tò ọ̀ṣọ́dájì ìkẹ́ ìgbàgbọ́ yẹn ló jẹ́ ìkẹ́ tí ò fún káàkiri ọ̀kọ́sọ̀há bí ahlihi àwọn ẹni tí ẹnìkan ló sẹ̀sà kẹ́yìn fún. ya'lamu ma fi as-samawati ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wala yuhituna bihi ilma ọlọ́run báyìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nísẹ̀mí ayé pẹ̀lú lọ́wọ́ ọ̀hún ní màá parí. wa ma khalfahum èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sáwọn generations in the past khalfahum nìyẹn lẹ́yìn inú tó pé wọ́n pàtàkì rẹ̀ fún inú ìlú tẹ̀ wáyé bàbá kan bẹ báyìí kíní kan báyìí kíní kan báyìí ìmọ̀ ọlọ́run bá ó yí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn èyí tí wọ́n ń ṣẹlẹ̀ sí yín àbíkẹ́ tó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú fáìnà ìdí yín nìyẹn ìmọ̀ ọlọ́run bá nìkan yípo rẹ̀ ọ̀rọ̀ mi àmọ́ ṣẹlẹ̀ ńgbà míì tó dúró àgbàlagbà kodò wọn lẹ́yìn àgbàlagbà bọ́ọ̀lù ti ń lọ yìí ká mọ ibi tí ó jáde sí báyìí ẹ máa bèrè sọ́hùn torí pé olóko gáàmù gba àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ó sì máa sọ̀kò tí gbogbo rẹ̀ ṣẹlẹ̀ sí. wàlá ìfẹ́ tó nàbí yìí ẹ̀sìnà ọlọ́run báyìí kò sí kan nínú àwọn ẹ̀dá tó dájú sánmà àti ilẹ̀ lẹ́yìn lájàmú màláìkà láwọn ànábì ọlọ́run tí wọ́n rọ kiri káàkiri nípa ọlọ́run ọba ní mímọ́. ìhàtọ̀ láyé ká tó rọ kiri ká ọlọ́run ní mímọ́ kò jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bí ó sọ náà balẹ̀ yìí pé alẹ́wọ̀n ẹ̀ta rọ́bà jẹ́ olúwa yín bí kálí náà sọ pé náà lóòrùn ní òrọ̀ so kò ní ìhátọ̀ náà ni ànábì òní ìhátọ̀ pé bẹ́ẹ̀ ni àmọ́ ìmọ̀lẹ̀ wọn fún mi rí jẹ́tà ànábì náà mọ kó dúró bọ́lọ̀ ń rí màá tó sọ náà bá mọ kó dúró bọ́lọ̀ ń rí pààkì bọ́lọ̀ wọn rí bọ́lọ̀ ti fẹ́ràn rẹ̀ tó kó láti wá gbẹ̀dá kan gbọ́lé nìyí tó wàá pé wọn àtọ́ náà báyìí láwọn àṣejọ rí káàsì gbàgbọ́ bẹ́ẹ̀. ọlọ́run báyìí mùsùlùmí bímọ wàṣọfà bíi na fi kitabihi al-azim wàhálà lisani nabiyyihi al-karim ọlọ́run báyìí gbàròyìn pẹ̀lú gbogbo àwọn nǹkan tó fi ròyìn ara nínú tó tóbi jùlọ àti lórí gbogbo àwọn àti ní sunnah ní Muhammad ọlọ́run ṣe báyìí ọlọ́run máa ń bínú sáwọn kẹfìrí ń bínú sáwọn ẹlẹ́ṣẹ̀ ọlọ́ba máa ń yọnu sáwọn mímí ń máa ń fẹ́ràn àwọn onídáadáa ọlọ́mọ fẹ́ràn fún yẹn máa tìmọ́ tótó ń fẹ́ràn ọgbẹ́ tó máa ń tún bá gbogbo àwọn òròyìn yìí agbọ́dọ̀ gbà á gbọ́ ọjọ́ ìlú sí